atọrọ ìkẹ́ àtẹ̀gẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ àtẹ̀gẹ̀ náà kí ó bá anabi àwọn aráàlú rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo anáà lápapọ̀ ní ìní amọ̀tẹ̀sí. àkọ́kọ́ mẹ́nu bà lẹ́ni ọ̀rẹ́ ni hadith ibn Mas'ud radiyallahu anhu قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ابن مقبتي فأخرجناهما pẹ́ lórí hadithi púpọ̀ torí láyé táwọn afáàsì ń gbé pé hadithi náà ó lẹ̀ Allahu a'lam. ẹ̀wá ní hadithi tó tẹ̀lé ní hadithi Abi Mas'ud al-Ansari radiyallahu anhu ní anna rasul. tá a gbọ́ yín náà ni pé ajẹ́ pété tajá náà kí ló ní ó jẹ́ èèwọ̀ ni. wàmáhàlì lè báàgì àti owó tẹni tí ń ṣaṣẹ́wó àgbèrè bá pa èèwọ̀ ni. wàhùlùwánìl káhìn àbówó babaláwo. modernize ẹ̀ pé ẹnikẹ́ni. ìtàdí sì ń kọ́ wa ọlọ́ba sùfàánù wa tààlà ní yá ayọ̀ alladhina amanu kulu min tayyibati ma razaqnakum ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ gbàgbọ́ ẹ máa jẹ nínú nǹkan tó dáa tá a ṣe lẹ́tọ̀ fún yín ìpínlẹ̀ owónú ní tó dáa lọ́lọ́run ṣe lẹ́tọ̀ wa àwọn nǹkan ìwọ ọlọ́run la ṣe ní nǹkan tí ò dáa nǹkan tí ò dáa àṣeléwọ̀ fún yín nínú ìròyìn ànábì wa Muhammad sallam tọ́lọ́n fi ròyìn rẹ̀ tọ́lọ́n ló wà nù tààrọ́ tàbí Injil oní ni pé yuhillu lahumut tayyibat ohun tó bá ti dá ni ó máa ṣe lófin fún wa wa yuharrimu alayhimul khaba'ith. falimakasibul khabitha haramaha àwọn iṣẹ́ dọ̀tí iṣẹ́ tó yẹ wọn ṣe tó jẹ́jẹ́ dọ̀tí ọlọ́run ṣe léwọ̀ fakana mimma harama ma jaa fi hadha alhadith alsharif nínú àwọn nǹkan tẹ́ dọ̀tí tọ́lọ́ wa ṣe léwọ̀ náà ní ta fúnra wa nínú hadith yìí àkọ́kọ́ onáà ní ajá. alikẹ́lìbù anjasul hayawanat wa akzaruha ajá nínú àwọn ẹranko ẹlẹ́gbin onídọ̀tí fanajasatuhu la yutahhiruha illa turab ẹ̀rẹ́gbin ẹ̀ kò sí tó lè fọmọ́ àyàfi ẹ̀pẹ́ tó bá tẹnu bọ̀ nǹkan ṣe kò sí ń tá lè fi fọ nǹkan mọ́ àyàfi ẹ̀pẹ́ máa tẹ̀kìrì rẹ̀ lgọ́sìlì sábọ̀à àti pé a tún fọ lẹ́ẹ̀mejì là á kórè fífọ̀ rẹ̀ fana ankitina ìhì lọ́dọ̀ mi ṣe léwọ̀ kéèyàn máa léèyàn lájà tí ń lò máa fa káàkiri máa fi sẹ̀sọ́ wàbẹ́ ìhì lọ́dọ̀ ṣe léwọ̀ kéèyàn ta títa rẹ̀ látẹ̀yẹ̀wọ̀ níbi ní pé yóò tó wá máa jẹ́ wọ́n pe ẹni burúkú onídọ̀tí aláìkọ̀rọ̀ ọlọ́ọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọn àmọ́ kọ́là lákọ́là rọ̀ṣùn láwùjọ wọn ẹ jaja bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àyà wọn ẹ jẹ kódà bọ́kì bọ́pẹ́ ìbá rẹ̀ ti máa ń jẹ sùúrù pẹ̀lú ẹ̀kọ́ ní yóò ní bọ́kì bọ́pẹ́ ní wọn kéré láwùjọ náà aláìda ni wọn pínpín tọ́lọ̀ bọ̀ fẹ́ ni wọ́n ń ṣe ọ̀tí ká mẹ́rin làm tẹ̀sítàdùn hajj àtọ̀lẹ́yìn ìyẹn pé kò tọ́ka bùkátà náà lè ṣèrà sátìlẹ̀ gánà bóyá ọláwọn ẹran ìkókó sáà mú wọn jẹun gbogbo gbà wọn jẹ wọn ajá kan láti máa fi sọ wọn tọ́sí kọ lẹ́kọ̀ọ́ àwùsárẹ̀ àbí kọ́ máa bẹ́ẹ̀ sọ oko bóyá kan wá jí nǹkan ẹ̀ka ó wá gbogbo lọ́ọ́ ṣe kọ lẹ́kọ̀ọ́ tí ó fi mẹ́rin tó wá jí nǹkan oko rẹ̀ àwọn yòókù lè sọ èdè àbí kéèyàn lò láti fi dẹ́dẹ́ fàyọ̀bá ẹ̀kútù náà gbàǹ lèèyàn tó lè lò ama nahayu ansamani fawa yahtamilu ahadul amrayn ayi ta wa lè lò ṣé àwa lè ta wọn yẹ pé èèwọ̀ tọ́nà bá sọ́nà wa tó ṣe owó ajá léwọ̀ ani ó kó nǹkan méjì sínú alákọ̀ọ́kọ́ ana nahaya ansamani li annahu haram yẹ pé ṣe léwọ̀ máa náwó ajá pé yẹn ló ń tajá torí pé wọ̀ ni. wàhálà yakulu bíi ìmọ̀ yàrá bòtìlá nàbẹ́ ìhì gbogbo ẹni tó bá rí i pé ajá èèwọ̀ ni kí ni ó sọ pé owó rẹ̀ náà jẹ́ èèwọ̀ ni torí àní ní ọtí dá ọtí ò dá káwá ní ṣùgbọ́n owó rẹ̀ dá. gẹ́gẹ́ sọ fún ájọ́ o ní àwọn bàbá ní Israel ọlọ́run ṣe àwọn nǹkan léèwọ̀ fún wọn ìgbà tó padà tàtàndọ́gbọ́n ti tá sọ ní tẹ́lẹ̀ ta kí ládùúgbò rẹ̀ náà jẹ́jẹ́ mọ́ èèwọ̀ náà bẹ́ẹ̀ náà lájá sáré pé èèwọ̀ ni owó gẹ́gẹ́ owó rẹ̀ náà èèwọ̀ ni. wàtàrí mi sámánì wà ó wá àwọn tá rí bẹ́ẹ̀ wà ó ń jumhuri ulama ni àwọn majority àwọn àfáìsìn nínú àwọn àyímọ́tòl arba al shafi al ah, malik al-imam alẹ́ wọ̀ ló wá ajá sàwa ajá bàtìnà òhù àmúlà kọ́dà kó jẹ́ ajá tá a lè lò ìwọ̀ ló rẹ̀ náà mọ̀ jẹ́ kó jẹ́ ajá tá a lè fi sọ́lé kó jẹ́ ìta lè fi dẹ́dẹ́ ọba ti kọ́ lẹ́kọ̀ọ́ tó ṣe fi sọ nǹkan tó lè fi dẹ́dẹ́ ọ̀yá àbùn yẹn ni ọ̀lẹ́dẹ́ kí ni ọ̀lẹ́ ta wọn ni eléyìí tẹ́mi ní ìyàtọ̀ o èyí tá a kọ́ lẹ́kọ̀ọ́ fi yọ̀ǹda lẹ̀ pa alẹ́ alẹ́ níní èèyàn lè ní nítorí. أما الإمام أبو حنيفة فيرى صحة بيعه ṣùgbọ́n ìmáàmù Abu Hanifa àwọn rí i pé èèyàn lè tajà wà ìbá àtúnṣámánì èèyàn sì lè náwó rẹ̀ wọn náà yù ìnám àni ìnáma wà lè dáná àtẹ láàlè tàhírímì. wọ́n ní kíta fi inda muslim ziyadatan linnasa'i ẹni àpàdà rí nínú ọ̀rọ̀ tá a padà ṣàlàyé fún wa hadith abi zubair tó wà ní muslim tí àlékún wa ń bi ti nasa'i pé illa kẹlíwàsáì kàyà fàjà tá a fẹ́ fi sọ́lí tá fi dẹ́dẹ́ ọ̀bádùn ulama qayyada itlaq al-hadith biha wal jumhur i'tabaruha bákan náà azina min azamil ma'asi ìmọ̀ àtẹ̀sínà inú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni inú agbáńkọ́gbé ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ tí ò bá mu tí ó yẹ kí mùsùlùmí tó bá máa ti ń ṣe kó dé díẹ̀ wà á fọ́ aṣọ lùmọ̀nkárà inú àwọn. bima yukhadhu alayhi min ajrin fama yukhadhu alayhi min ajrin fahuwa khabithun haram jíjẹ bá ń gbà lówó rẹ owó pé ṣe sì ná haramu ni ẹ ti ṣe gan sábàrin láwùjọ ìdí ò lẹ́tọ̀ọ́ sí níyà ìdí ò kéré ọlọ́ni àzáàní àzáàní àtúwàzáàdì onísìnà lóbìnrin

bá ń gbé kó ẹgbẹ́ kejì ẹ lọ́mọ àdúgbòrì ẹgbẹ́ fọkùnrin ẹgbẹ́ lọ́mọ àdúgbòrì ẹgbẹ́ obìnrin lọ sí sílùú kàǹtì ẹ̀mí Kaduna ni Òṣogbo ni nǹkan jìnnà síra wọn. tọ́lọ̀ ń sọ ń pa onísìnà nù káyipẹ́ abilékọ ni ẹ̀jù kò pa wọn káyipẹ́ kan abilékọ yẹn kan ò tí ì jẹ́ kò tí ì níbi abilékọ ẹ̀sìn ìdájọ́ kálukú bá àwùjọ jẹ ni káwá lẹ̀ nìkan wá mú ní tí n fi ń ṣiṣẹ́ kánikẹ́ nìkan mú ní tí n fi ń ṣiṣẹ́ kótó wa mọ̀ gbéra rẹ̀ pa kótó gbéra rẹ̀ sára ayé irú ẹni tí ó sì méjì ojú búlọ yẹ ká máa fi wò ní àwùjọ ìdí ń dàrú láwùjọ jẹ ní ti ń kówó àwọn èèyàn jẹ lọ. pàápàá jùlọ nígbà tó wá jẹ́ nílé lọ́kọ́láya tó fi ń lè ṣe ìsìnà wá lé ó lè dẹ bírú. ìwà burúkú ni tíyẹn bá jẹ́ aláṣẹ gbogbo bí tó bá ti ń ṣerú nǹkan wọ̀nyí pé ilé tó ń sí yìí kí náà bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ sí náà máa ṣe ó yẹ kó máa ti pa nù. èyí tó bá fún kẹsẹ̀ ní hadu. ṣùgbọ́n ètò yìí ṣẹlẹ̀ láwùjọ yàtọ̀ sí ta sọ yìí ó ti díṣẹ́ láyé tó gba láìsẹ̀nsì sí. ìgbà tí o bá ti sẹ́sẹ̀ oríṣiríṣi nǹkan lè yóò máa rí gbẹ́rù nǹkan báyìí wọ́n rí rédíò ṣé iṣẹ́ yìí ṣe kana fahishatan wa sa'a sabila ìwà àlùfàṣà tó burú ni ọ̀nà tí ò dáa tí ò yẹ kéèyàn máa rìn ní. ìyẹn máa ṣàgbèrè káàkiri. kọ́ wá jẹ́ pé yóò tún máa lówó ń jẹ́ tó pé ipò wọn náà tó jẹra wọn lọ ẹ̀yìn tó yẹ pé ipò tó lówó ńláńlá lòun tó jẹ́ yóò tún máa kọ́lé ń jẹ́. kanat zaniyatu hurratan aw amma tó bá jẹ́ pé ní sinayi ọmọlúwàbí ni abẹ́rú iṣẹ́ burúkú ní í ṣe ṣe tí ò dání ẹlẹ́ẹ̀kejì nu tá hadithi kó sí nínú. ìkẹta ilmi al-ghaib ìmọ̀ àpapọ̀ mọ́ra pé yẹn alladhi sa'sara Allahu ta'ala bihi yìí tó yẹ kọ́ náà nìkan ló mọ̀ tẹ́lómi ó mọ̀ ìmọ̀ apáfẹ́ mọ́ra rẹ̀ zambun azim wa ismun kabir ẹ̀ṣẹ̀ ńláńlá ni ìyapọ̀ ọlọ́run tó tóbi ni kéèyàn máa mọ ọlọ́run kéèyàn máa sọ pé ọmọ kọ̀rọ̀ ọlọ́run wa indahu mafatihul ghaib kọ́kọ́rọ́ kọ̀rọ̀ ọwọ́ ọlọ́run ló wà la ya'lamuha illa hu kò sẹ́ni tó máa yà fún nìkan. ọlọ́run sọ láyé pé ní inna Allaha 'indahu 'ilmul ghaib ọlọ́run ọba nìkan ló ní máa kọ̀kọ̀ wa yunazzilul ghaib òun lọ́ba tí ń rọ̀jò wa ya'lamu ma fil arham òun ló máa ń tẹ́yẹ̀ wà nù yàn tẹ́yẹ̀ wọn ana àánà mọ tó àánú kí ló tẹ mọ tó àánú téyàn òbí ẹyà skáàdì ẹ wá wò ẹ gbọ́ sọ́mọ́nù ẹ tó ló mọ kọ̀rọ̀ ẹ níní irinṣẹ́ kẹkẹ tẹ lò ọkàn jù lẹ́gbà ọ náà ìgbàdé tí lórí iṣẹ́ lára tó lọ fún yín tó wá bá yín gbé wá ẹ mọ kọ̀kọ̀ náà lẹ́yìn náà ni pé ọkùnrin lè yóò bí obìnrin lè yóò bí ilé ọmọ nítorí kọ́ nígbà tí ń kọ́ pé rísíkù ẹni yẹn arísìkì tí ó ní sọ ọmọ yẹn tí ó ní láyé. ṣèkíyàn amsẹ̀yìn olóríire ni ó jẹ́ olórí mi sọ́mọ. àwọn ajalè sọmọjọ́ tí ó kú ọmọjẹ́ tí ó ṣe là ọlọ́nìkan ló mọ kọ̀kọ́ ló mọ tó wà nù aboyún. bàmá tẹ̀dìrì náà fún máa sà tẹ́kìtì bọ̀gádà. nkálukú kí ni ó ṣe lọ́la ò mọ́ fẹ́ lọ fi ṣe lọ́la tó lọ́n bá lọ́ọ̀ ní lọ́ńkọ́. màtẹ́tì nafsun bẹ ayé ardin tamud ibo lè yóò kú sí kò lẹ́nu tó lé kíni zẹ́ntó ma. inna Allaha alimun khabir ọba ọlọ́ọ̀ba lọ́ba alimu onímọ̀ khabir ti ń fún yẹn ní ìrògùn nǹkan. kula ya'lamu man fi samawati wal ardil ghaiba illa Allah gbogbo ń tó wà ń sánmà gbogbo ń wà ń sánmà bẹ́ẹ̀ látọ̀rí ẹ̀ta ni alimalaika amalaika tó ti bọ́lọ̀ ń ṣe pọ́n wọlé gbogbo tó wà ń sánmà àtàwọn ẹ̀dá míì náà tó yàtọ̀ sí wọn wal ard àtẹ̀ntó wà nílẹ̀ kò sẹ́ńtó mọ kọ̀kọ́ nu wọn kò sí omi dórí ànábì ọlọ́run kò sẹ́ńtó mọ kọ̀kọ́ anabi àwọn sọ̀sọ́nà sọ fún apẹ́ni wàlá kúntù àlàmù lọ́gáìbà káyipẹ́ mi muhammad náà máa kọ̀kọ̀ ní tí ó ṣẹlẹ̀ làṣàkṣàtú mìíràn lọ́gáyé fama masan yaso dáadáa dáadáa ni o bá ti pọ̀ nú ọ̀rọ̀ mi aburú kan ti ṣe mí. anabi náà máa kọ̀kọ̀ kí ló bá dé anabi àwọn sọ̀sọ́nà ó kọ́ àwọn sọ̀hábà ní al-istikhara jábìrì bin abdullah rọjàlá àníwòmá wọ́n ní rọ̀sán àtúnlá a máa kọ́ wọn ní a dọ́ àlèsèkára gẹ́gẹ́ bí wọ́n ti máa ń kọ́ wọn Kùránì ìyẹn pé lákọ̀ọ́túnkọ́ ẹ̀fẹ́ ti ṣe sèkára tó fẹ́ sèkọ́ náà tó yẹ pé yóò lóore fún mi yóò rí báyìí jọjá burú ni dákun bá wá mi ọ̀gbẹ́ni wọn máa kọ̀kọ́ ni káyipá náà bí máa kọ̀kọ́ ni kò ní pọ̀lẹ́ ti ṣe àlèsèkára tó tún fẹ́ kọ́ àṣọ àbà náà lọ́ẹ̀. ìròyìn ọlọ́run ní ìmọ̀ tọrọ yàrá ìpẹ́ alimul ghaibi wa shahada ọba tó mọ kọ̀kọ̀ àti gbangba. àlàyé pọ̀ lórí ilé ẹ̀rí pọ̀ jántẹ́rẹ́rẹ́ tó fi rìn ẹ̀kọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala nìkan ló mọ kọ̀kọ̀. lọ́ni alimul ghaib ọba tó mọ kọ̀kọ̀ fala yudhiru ala ghaibihi ahada kò fi kọ̀kọ̀ rẹ̀ mẹ́ni kankan ilà mọ́ni rìtádọ́ mi rasul àyàfẹ́ tó bá yọnu sínú àwọn òjíṣẹ́ yìí tó bá ti yọnu sínú tí ó fi mọ́ náà ní pẹ́ẹ́pẹ́ lé ìjíṣẹ́ fáwọn yẹn pé báyìí báyìí báyìí lè ṣe kínní báyìí bó ṣẹlẹ̀ kó máa jẹ́nu táyì yóò mọ̀. fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada níta àwọn òjíṣẹ́ náà bá ti sọ ọdún ọ̀gá ìdí wọn wájú lẹ́yìn ní àní sọ́jú tọ́lọ́ ní kásẹ́sí ni kásọ̀lọ́ yóò ní í àtẹ tó lọ́dọ̀ anabi tí wọ́n ń lanlé wọn lọ àbá alágbájá nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí àbá tàmọ̀dọ̀ tí ó ṣẹlẹ̀ sẹ́yìn rè òṣèlú tó mọ̀ nígbà tá a ní àwọn màláíkà ò mọ̀ àwọn anabi ọlọ́run mọ̀ táwọn ẹlẹ́sìn jẹ́ pé àwọn làyẹn fi ọlọ́run mo lẹ nìkan ó ṣe wá lórí láyà lẹ́ni tí ó mọ̀ sọ pé ó mọ̀ kọ̀kọ̀ táwa náà tún máa gbàgbọ́ pé lóòótọ́ ni ó mọ̀ ìmọ̀ sọ pé yẹn mọ̀ kọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni. وذلك بمثل ما يدعي ما يدعي الكهان gẹ́gẹ́ bí ti àwọn alukohan àwọn babaláwo wọn a máa papọ̀ mọ́ra ẹ̀ wọ́n arọ̀fún kankan náà ni wọ́n àwọn tó máa sọ pé àwọn ọmọ nǹkan báyìí nǹkan báyìí tí ṣẹlẹ̀ àbí nǹkan báyìí tó ti ṣẹlẹ̀ báyìí báyìí ló fà á ìtẹ̀ ẹni báyìí ló mú tí ẹ mú cctv ní àyíbò lẹ́yìn ṣe rí akàtà kìnìlẹ̀ náà láàrí bí ṣe wọlé gan mo ti jí mú àárí bó lẹ́ ṣe rí tẹ́ ẹ̀ ní irinṣẹ́ kankan tẹ́ lò ní n tó gbé bẹ́ẹ̀ nìyẹn ṣe wá ju pé ọ̀kan ń fìrò rí gbé kalẹ̀ irọ́ ni àbí ẹni báyìí ló wà ń di ọ̀rọ̀ rẹ ní òjẹ́kọ́rọ̀ rẹ tí lójútu gbogbo ẹni tí bá ń ṣe léyìí abayé jẹ́ ni wọ́n òpìlẹ̀ jẹ́ ni wọ́n. ọlọ́ọ̀bá sọ́wọ́n náà tọ́lá ti sọ fún akọ́ ọ̀la tó sì dùn fìlà ọ́rùdí bàádà ìsìlá ìhà. nígbà tó lọ́n ti ṣe orílẹ̀ dáadáa ẹ má bàá jẹ́ ọ̀ràn tó ń balẹ̀ jẹ́ náà làwọn sáìmọ̀ ń ṣe babaláwo yìí. wàlùmùnà chimun àbáwọn awòràwọ̀ tó bá ní awòràwọ̀ kéde ẹni kan wòràwọ̀ lókè o ẹni tí wòràwọ̀ tí fi sọ pé ìràwọ̀ rẹ sáà rí. ọ ti ṣoríire lọ́dún yìí ṣùgbọ́n òye sábà sọ ya fún yẹn yìí tí ó dẹrù ẹ tọ́ ní lè sùn yìí tó lè kó gbogbo tọrọ kọ́bọ̀ rẹ wá iná ni wọ́n ṣe kí ni wọ́n máa ń sọ pé a ìràwọ̀ rẹ tí mo rí ò bá mú gbogbo ẹ̀ tó ń ṣe irúṣẹ́ yìí gbogbo tọrọ kọ́bọ̀ náà bá pa ń bẹ̀ ní haramu ni wa ashabu sha'awata bákan náà nínú àwọn ẹni ṣẹ́ bíi. sanwó ke hàn ẹlẹ ní nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ tiẹ̀ gbogbo ẹ ntí o da ni mi ni anáwó àwọn tó yẹ pé mi ń pàpọ̀ wọn pé anáwó yà àlámúnà lùmọ̀gá yàbá àwọn ọmọ nǹkan kọ̀kọ̀ minal umuri ni mustaqbaliya nínú àwọn kan tó padà máa ṣẹlẹ̀. nígbà tó wá náà mọ kọ̀kọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ ẹ mọ̀ wọ àwọn iléeṣẹ́ bí o pé àti nǹkan tó ṣẹlẹ̀ tiẹ̀ ṣùgbọ́n tó bá wà lọ́wọ́ tó bá ti nǹkan fún ẹ kò wá dídé kínní kò ní í ṣẹlẹ̀ mọ́ ṣé ètò fẹ́ ṣẹlẹ̀ ta ló fẹ́ ní yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣe bọ́ọ̀lù ọ̀hún ni ìtumọ̀ pẹ́sẹ́ yìí fẹ́ yí padà ní. akọ́kọ́ yẹ kọ́kọ́ rí ná káyipẹ́ wá rí pé nǹkan yóò ṣẹlẹ̀ kò yẹ kó yí. torí pé dáadé bọ́ọ̀lù ọ̀hún ni yóò ṣe kínní yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àwọn wà ní tó bá wá dà àwọn yí nǹkan padà. àti ni yóò ṣẹlẹ̀ sọ́nà wà bẹ́ẹ̀ ṣe mọ́ ni àbẹ́ẹ̀ lágbára jùlọ àbí tó fẹ́ ṣẹlẹ̀ ńgbà òun kọ́ ló fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ wá yí pé àǹkan náà fẹ́ nǹkan báyìí ṣẹlẹ̀ sí ọ̀dùgbọ́n àwọn ò yí padà hmm. pé ọlọ́run kọ́ mọ́ mi kò ní ṣẹlẹ̀ náà ni. Ìwọ́n yẹ pé báyìí ẹni ní yóò ṣẹlẹ̀ o. Bọ́lá ti kọ́ mọ́ mi yóò ṣẹlẹ̀ náà ni kí wọ́n ti ṣe ní ìdẹ́fẹ́ ṣe bẹ̀ mọ́. Wal ashiyai al akhafiyya àtúnpàpọ̀ pé ní tó jẹ́ nǹkan kọ̀ọ̀kan tó pamọ́ àwọn mọ̀ لاسيما إذا جعلت هذه الدعاوى الباطلة وسيلة لسلب أموال الناس بالباطل أنت يا بانشي لا صلاة يقول أوبي لجني ṣùgbọ́n ètò tó máa burú jù ni pé kó jẹ́ pé ẹnì yẹn tó di fún íńkọ́ọ̀mù rẹ̀ títí ń rówó ẹ̀rí ṣe é pé ní ojú ogbe lẹ́lòmíì ó máa dà títí ń rówó tiẹ̀ ẹlòmíì tẹ̀sùbáà ni ó mú ẹgbẹ́ tó mọ̀ jí ogbè ń sìn ẹgbẹ́ wórówóró lè jí ogbè tí ó mọ̀ dálé àbí ayọ̀ ẹ̀dọ́ amókùn tó so mọ́ tiẹ̀ bí wórówóró tẹ̀síwá náà kí ló náà jọ ṣe àjọ ń wo ṣe babaláwo ni ṣùgbọ́n àwọn èèyàn kàn dẹ́mu eléjì ogbè wọ́n gba ti àfa wọlé àfa lòun àfa tẹ́ ń woṣẹ́ ẹlòmíì ò lo kùránì kùránì gan tó ní àmọ́ ṣe nǹkan yìí lẹ́lòmíì ò lò yóò lọ fi wọṣẹ́ fún ọ ẹlòmíì ò lo àtẹ́lẹwọ́ pé tẹ́wọ́ rẹ ètò mo rí lọ́wọ́ rẹ yìí ah àyàn pọ́ńdé ọ̀rọ̀ rẹ subhanallah ẹlòmíì àwòràwọ ẹlòmíì ó gbómi kalẹ̀ yóò nínú omi lòó ti ṣe kínní lòó ti rí ẹlòmíì ti yẹpẹ yóò fi dàálẹ̀ bí ọmọ èké ní ó fọwọ́ra gbogbo ẹ̀ lórí yóò wá mí kalẹ̀ hàn hmm, hmm, hmm, ah nǹkan bẹ́ẹ̀ kí ni ń bẹ jẹ mọ́. oríṣiríṣi tí gbogbo wọn ti ń ṣe nù ṣùgbọ́n irinṣẹ́ kọ́là owó mọ̀dìmúnù tí wọ́n jọ ń ṣe láti kínní làwọn kínní gbogbo tí gbogbo ń ṣe kó sínú à ń sọ pé àwọn ọmọ kọ̀ọ̀kọ̀ gbogbo oríṣẹ́ tí wọ́n kò fi ṣe kọ́là kí láwa ní ẹ̀ tóbi jù bẹ́ẹ̀ lọ babaláwo ni eléjì ogbè ó lè sọ owó ẹyọ mọ́ra ó ní abaláwo lè lè sọ pé lè yà àfààní kódà ìmọ̀ọ́mù ni wọ́n. iṣẹ́ fi ní í ṣe o tó bá ṣe lásán lọ́fẹ̀ẹ́ fún yàn pé wọn kò nídìí owó àfẹ́ máa bọ̀ ọgọ́dọ̀ sá fún ká tó wá pé yóò gba owó lọ́wọ́ rẹ̀ pé èmi tí mi ń ṣe ó kàn mí sànú yẹn ni kódà wọn gbà kọ́bọ̀ alẹ́ ní ibi ní tí ó jolè ti ń fọ́lé lọ torí olè tí ń fọ́lé máa ń ti ṣe ẹ̀ṣẹ̀ tí ò da ẹni tí wọ́n á ń ṣe léyìn ti ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ṣíríkù ẹbọ ni torí pé yunasi Allah ta'ala fi khasa'is rububiyyatihi torí pé ń bọ́ lọ́wọ́ bá wọ̀ ẹ́ ajá ń bọ́ lọ́wọ́ papọ̀ mọ́ra níbi ń tọ́ lọ́wọ́ bá jẹ́ tó ṣàlẹ́sà fúnra rẹ̀ níbi ìmọ̀ kọ̀kọ̀ òun náà fi yí àwọn ẹ̀dá pé òun náà mọ kíní òun náà mọ kọ̀kọ̀. alágbára kínní kan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ti pé tá a bá gbọ́ òfin ẹ̀sìn yé ni kò yẹ kí wọ́n máa ẹ̀sìn sí láwùjọ yẹ ká máa kó wọn kó lẹ̀. láì tiẹ̀ tí ẹ̀sìn pé àìmọye tó ti bàjẹ́ láwùjọ tó ti sẹlòmí ìdọ̀tá ara wọn wọ́n ti sẹlòmí lẹ́yìn tí ò wẹ́bi lẹ̀ lọ́mọ tí ò débi kódà ẹlòmí gbà pé ìyá rẹ̀ gan ni í ṣe. pé lórílẹ̀ ni ẹni tó yẹ ká ṣe dáadáa níjú nìyẹn ni láti kẹyìn ọmọ àdìyá síra wọn àbí kàn describe ẹlòmíì oh, kàn describe ẹ̀kọ́ ẹni báyìí báyìí báyìí báyìí sẹ́yìn ó bá gbójú lókè à ìyá mi nù gbogbo dẹ́rọ ìyá mi ní ìròyìn hàn òun gan ló wà ní ọ̀rọ̀ rẹ̀ subhanallah báyìí kọ́ máa ti yá àní gbọ́ tẹ̀ra wọn mọ́. àìmọye aládùúgbò àìmọye olùbágbélé lórí sọmọdọ̀ta ara wọn látara ìmọ̀. lóko nu agbára tọ́lọ̀ ń fún àwọn amagun sọ́mọ̀ lọ ọba sùwánù ọ̀tàlá tó wáyé pé ní wàlàkọ́dé sàyẹ́nà sàmá àdúnìyá bímọ sọ̀bẹ́ ha bima sọ̀bẹ́ àti fisama dẹ̀ndẹ̀lẹ̀ yìí asẹ́lẹ̀sọ pẹ̀lú àwọn àtùpà kílá àtùpà náà jẹ́ mọ́ àwọn ìràwọ̀ ni eléyìí fi hàn pé àwọn ìràwọ̀ táwọn yìí sàmá dẹ̀ndẹ̀lẹ̀ nìkan ní òní àti ní àwọn nǹkan ẹ̀kẹta náà bá wọn sọ́mọ ibi tí ọba ti pọ̀ àríkọ́ ẹ̀sán ló jẹ́ fún. wàjà àtináhà rùjú máa ń lè ṣàyàfín àtún wá ṣe ní rùjú máa ní níta mọ̀ jùmọ̀ wọn ṣètọ́n àwọn àlùjẹ̀nu tó bá fẹ́ lọ jí ọ̀rọ̀ gbọ́ ọba aláwa máa lò wọ́n gbogbo àtàlẹ́ ṣiṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn wọn máa lo àlùjẹ̀nu ẹlòmíràn ti rà àlùjẹ̀nu kò rí kankan tí ń wò pàfẹ́ mọ́ra yìí náà ni iṣẹ́ burúkú ni bákan náà ni ẹ̀sìn jẹ́ kó yára pé ní ẹnikẹ́ni tó bá wá sórí koko tó lọ bá wọn ìyá tí ó jẹ bákan méjì lọ́rọ́ rẹ̀ anábì ni mọ̀ ní ata ẹ tó bá lọ bá ẹ̀wọ̀n wò babaláwo gbogbo ọ̀nà tó kọ́ ló wọn fi ṣe àwòká yìí. wá gbà pé a bàbá yìí rí náà ń tó tọ́ àwọn ẹjú tí ọba ní ìyàwó ẹjú ayé pé rí kíni rí kọ́kọ́ ẹ̀rí kò sẹ́ni kẹ̀kẹ́ tó rí kọ́kọ́ tí ẹ bá gbà pé a ẹni yìí rí náà ó mọ kọ́kọ́ fàkọ̀dì káfọ̀rọ̀ mi mà ó ń sẹlẹ̀ àlà muhammadin sallallahu alayhi wa sallam àná ìjẹ́ pé ya kó ti ṣe kẹfẹ́ rí sí ń tọ́nà fìlà ń torí pé tọ́lọ̀ ń fi rán ẹbí náà pé kò sẹ́ni tó mọ tó mọ kọ̀kọ̀. bákan ló wà nù hadith mi pé ní ẹnikẹ́ni tó bá lọ bá alábìgbà ṣùgbọ́n ànábì ò sọ kó gbàgbọ́ ó kàn túlẹ̀ pé ẹnikẹ́ni tó bá ti lọ bá ìdúró pé kódà kó mọ́ gbàgbọ́ pé kàn tiẹ̀ lọ bá lásán lam tukba lahu salatu arba'ina yawman ìyà tí ó jẹ ni pé ogójì ọjọ́ yóò máa kírun àti nígbà lọ́wọ́ yóò sì máa kí yẹn náà afa máa sọ pé ìyàtọ̀ àlùbáyìnà síhátù àlàámẹ̀ bẹ́ẹ̀nà síhátù àlàámẹ̀ wà kọ̀bùrù àlàámẹ̀ ìyàtọ̀ wà láàrin pé iṣẹ́ tẹ̀yàn ṣe lálàáfíà àti pé wọ́n ṣe kí ni wọ́n gbà lọ́wọ́ ẹni kíríkà àfà kírun rẹ̀ nígbà tí wọ́n bá kírun tó dáa gbà máa lè mọ́ gbà ìyàtọ̀ wà láàrin pé iṣẹ́ dáa àti bí gbígbà irú rẹ̀ ní tẹ́niyìí iṣẹ́ rẹ̀ lè dá kó padà bàbá àmúrọ́wọ́ yín jọ́ sí ó tún gbé mi wá ni ìyá iye ẹ̀jẹ̀ tí ń jẹ tẹ́lẹ̀ kò tí kò ń ẹni tó ní okúnlẹ̀ ni tó lẹ́dà fún forty minutes tó di thirty minutes tó tún lọ gbẹ́ lómi létí kí ni ó ṣe jàmọ́ wọ́n tún fi kún ni bọ́rọ̀ pọ̀lọpọ̀ ṣe rí nu tí o bá gbàgbọ́ ni o ká tó aṣọ pé ẹ̀ ti ń gbà wọ́n gbọ́ ńgbà tí ẹ̀ ṣẹ̀ ni tí ó lọ bá wọn tó wá tó báyìí jàmọ́ ẹni tí wọ́n ń ṣe gangan ń kọ́ o fóun tí ó ṣe wá rí ẹ̀rí pé yàtọ̀ pọ̀ ni ẹ máa rí ẹlòmíì tó yẹ pé ní tó máa dìfẹ́ǹdì wọn tó máa dìfẹ́ǹdì wọn pé tó ṣe dá arínú àfa tó ní àwọn bàbá wa àbáwọn àfa tó ń ṣe ayéjọ ìgbà táwọn èyí tí Islam dé táyà ti máa ń lọ́dọ̀ abaláwa ni ìgbà tẹ́ni á máa lọ bẹ̀ mọ́ ìsìn tẹ́lẹ̀ sì kẹ́tẹ́ kí wọ́n ti ká máa ṣe. a òkè yìí ẹni lóbìnrin náà tó ṣẹlẹ̀ ni pé àánú báyìí wá rùn kan táwọn ṣe kíni táwọn báyìí wo ogun tẹ bá tẹ bá gbé wá àkọ́kọ́ náà àkọ́kọ́ béèrè pé ní ìtàn yìí níbo ló ti ṣẹlẹ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ni káfẹ́ ẹsẹ̀ nílẹ̀ láti jọ ní Islam ti dé táyẹ̀ tó wá ń ṣe tó tó pọ̀ sí díẹ̀ sí lẹ́yìn náà àìfi ìtọ̀ káfi ṣe kíni káfi fọ ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ gbà pé táwọn ẹṣin ò dá wọn àmọ́ bára wọn wẹ̀rì. ìyá ọlọ́run ṣàánú àwọn èèyàn kan ọlọ́run àwọn èèyàn ọlọ́run ṣàánú wọn ẹ lè mọ kò sẹ́ni náà. kí wàá lóun mọ kọ̀kọ̀ àánú wọn lọ́lọ́run ṣe é tó tànẹ́bì lọ tànẹ́bì lásọ ìsàmọ̀lẹ́kà lásọ fún àná òṣèkéni àánú mọ kọ̀kọ̀ anabi wa suleiman alayhi salam nínú àtọ́lọ́n dá nínú àwọn anabi ọlọ́ni ọlọ́n tẹ afẹ́fẹ́ lórí bá fún. wàlẹ̀ sulemana riha asifata tajiri bi amurihi ẹ̀hẹ́sùn barakna fiya yẹ pé ibi tọ́lọ́ bá ti fẹ́ tí sulemana bá ti fẹ́ kí afẹ́fẹ́ lọ yóò ṣe kí yóò lọ ibi tọ́lọ́ ń da lọ́la dé. wàmínà ṣayàtì náà máa yàgò sóni la wọn ṣayàtì náà àwọn ìsúná lè wọnú omi tẹ́tù wọn tó wà ní omi subhanallah láì nílò sọ̀kùnrin wa bẹ́ẹ̀ ni ńlá àwọn àlùjànnú tí ó ràn wọ́n ṣe ń lo ẹyẹ bí Sùlẹ̀mánù ti wá lágbára tó yìí falamma qadayna alayhi al-mawt ẹ̀rí ńgbà tí Sùlẹ̀mánù tó kú ma dallahu ala mawti kò sẹ́ni kankan tó jẹ́ kọ́mọ̀ kókú illa dabbatul ardi ta'kulu min sa'ata ọ̀pá tí Sùlẹ̀mánù fi tẹ̀lé báyìí aláàdùjẹ ló ń ṣiṣẹ́ lọ Suleman ti wò wọn tó tó ṣe kúnnu ó sì fara rọ ọ̀pá àwọn àlùjẹ ló wọn tí wọ́n ti tó wọn àmọ́ àmọ́ kọ̀ọ̀kọ̀ pé Suleman ti kẹ́. àfàwọn àwọn ìyẹn pé kán àbí nǹkan ẹ̀ tó ń jẹ́ kí tó lọ fàlámà kárọ̀ ńgbà tí Suleman wà sùkúta báyìí àná ìdíje nù. aláwọ̀ kánú yà àlàmúnà lẹ́gẹ́ máa lábìsọ̀ fìlà àzáàbì àwọn àlùjẹ́nà sùlẹ̀ bìtì sùlẹ̀ náà ti bẹ́ẹ̀ sọ ká ah, káyipá ọmọ kọ̀ọ̀kan ní àyẹ̀wò ẹ̀jíṣẹ́ ọ̀gá wa náà ṣe kí ni tó o fúlà mọ̀ yìí. àlùjẹ́nu tẹ́ ń lò gan ọmọ kọ̀kọ̀ ẹ lọ jáwọ́ bẹ́ẹ̀ àwọn àfa àtẹ́ bá ń ṣe ó burú fẹ́ni ìwé fún èèyàn lásán kó máa ṣe kásán aṣọ pẹ́ tó pera rẹ̀ láàfa lẹ́yìn lẹ́yìn fi ń jà fa ẹni èṣù nù ó kì í ṣe ni ọlọ́run tó máa pẹ́ wàlíì kò ń ṣe wàlíì la wàyínà ṣayàtì nílá yòóhùn ilà àwòlíyá ìmìlì ìjádìlókun ṣètọ́n náà máa rán wá yìí fáwọn èèyàn tiẹ̀ láti máa takò yìí sọ pé àwòlíyá ṣètọ́n náà wà. bákan náà hezbollah wa bí hezbollah ṣe wà àwọn àjọ tọ́lọ́ ní hezbo kínní wà hezbo ṣètọ́n ara wọn ṣe táwọn máa ṣe nù. àgbẹ̀ àfa kan máa níbo ló ti máa. ó gbẹ́nikẹ́ni bá ń tójú bọlé aláburú ẹ̀dá ni ìtumọ̀ tó ń sọ ni pé ìtọ́ lọ́hùn lóhùn nìkan lòún lè ṣe ẹlòmíì náà lè ṣe ẹni tí bá ti ti ṣe bá ń kí láàmú ọgbẹ́ jẹ́ mọ́ ẹlẹ́bọ ni tókù ẹ tó bá ti gbé ròyìn ọlọ́run tó jẹ́ ròyìn ti ẹnìkan tó bá fi lọ gbé fẹ́dà kan ó ti mẹ́ni ẹ ní ṣẹ̀rí kún mọ́ Allahi azza wa jalla ó ti mú ní alábàákẹ́gbẹ́ fún ọlọ́run ọba ẹ máa wò kẹlòmíì wàá fi ṣiṣẹ́ lẹ́nìí yóò máa bólè káwọn léwu ah ń gbájú ẹ yìí tí wọ́n ń ṣe yìí tiẹ̀ buru yìí tí wọ́n lọ yóò mọ̀ wọ́n lẹ́sẹ̀ lu àwọn kan kówó jẹ yìí tí wọ́n ṣe yìí aburú rẹ̀ subhanallah omi gbogbo omi tí wọ́n láì mọ iye gbà kò sálá burú kan nínú àwọn tó ń títí jùlọ ògùn bá illa bi ikhbari shayatin lahum. wọ́n ní àwọn nǹkan tó máa ń wá tó máa ń ká dàbí nínú táwọn ẹni yóò sọ tí ó wàá rí bẹ́ẹ̀ ẹni mọ́jọ ojú ẹ lójú o inú àwọn ìró tí ń ṣe ìtọ́nu wa mú fún wọn ni àwọn èṣù ní síkínní náà bẹ̀ lọ́wọ́ ẹ̀ washayatin la yukhbirunahum illa idha khadamuhum ẹni ṣe ìtọ́nu bá ti wà fún nírò nǹkan òun náà ti lọ́wọ́ síkínní dàbí síwájú tẹ̀lẹ̀ tútù ni òun náà ti ṣe nǹkan ẹ̀tọ́ kan fún èṣù wà àtọ̀ òhùn bìkúfùrì bìláì tààlà wọ́n ti tẹ̀lé ọkọ̀ ìsọ́nà tẹ́yọ̀ fi tẹ̀lé tó ń tẹ́wọ́ fi ṣe kíni tí a sọ̀rọ̀ kọ́lé ká òkè tó wà tẹ̀lé pé iṣẹ́ tẹ́ wá ní àbáyé ṣe ni ẹ wà fún wa ní ẹ fún wa ní owó irọ́ o ìtọ́ ṣe ìtọ́ ṣe náà náà nìkan ṣe bíkọ́ gbé nǹkan sórí ta bíkọ́ pé kọ́ máa pé àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wàmàdúnà omi ẹ̀ lùmọ̀ àṣẹ àbáwọn nǹkan mi nínú àwọn nǹkan ẹ̀ṣẹ̀ṣẹ̀ kama qala Allahu ta'ala anhum gẹ́gẹ́ náà ti sọ ń pa wọn pé ní àwọn ṣètọ́nù pé istamta ba'duna bi ba'din ẹ̀rí àjọgbádùn ara wa ni o èké kò ṣiṣẹ́ kínní kò ṣiṣẹ́ ọ̀fẹ́ ṣe ìtọ́nù ayọ̀ àkóso ọ̀fẹ́ ni ṣe ìtọ́nù òní ṣiṣẹ́ ọ̀fẹ́ fún wọn. àníbi ìjẹ́ pé yàgbé ẹyọ ọ̀kẹ́ náà náà mú wa fún o náà jí náà yókù kínní irọ́ ẹjọ wọn sọra wọn nù. bákan náà alìtìyáni la awùlá ìdàjàlín àwọn dàjálù yìí máa lọ bá wọn o dàjálù ọ̀gá ń bọ̀ nígbẹ̀yìn ìgbà àwọn ọmọ lẹ́yìn rẹ̀ dáta ti rí sí kíni wọn dàjálù nígbà bá ti ní ṣe ìtọ́nù gbogbo wọn tó bá ń wà rẹ̀ kí làwọn ṣàyàfín bẹ́ẹ̀ dàjálù lọ́ba pẹ̀yẹ̀ ní dàjálù ká dàjálù ilé àwòlẹ́ ìdajàlí màṣíyàtùn ẹni ìmọ̀ lọ bá rú àwọn èèyàn báyìí èèyàn burúkú báyìí ẹ̀ṣẹ̀ ní kọ̀dítẹ́sì ilé ìlàlí kófòrò ó lè súnyàn débi kúfúrú sọlọ ẹ̀yìndà tẹ̀sídẹ́ẹ̀kì ṣe nígbà tí yẹn bá gbà pé nǹkan wí òdodo ni. wàá sọ ẹ̀sẹ̀ tí wàá lọ bá wọn ṣe é gbà kó dodo ní sọ àbí tó bá padà yí tó mi lọ bàbá yẹn jàre á kàn lọ lọ́dọ̀ ní gbogbo ní sọ igi òfé rí bẹ́ẹ̀ mọ́ jàre ṣùgbọ́n lákòókò ti lọ kí yóò ṣe é gbà kó dodo ní sọ. ọ̀rẹ́ ẹ̀ torí ẹlòmíì mọ́ṣáláṣí náà ni ó tún gbé irin tẹ́tí fi ṣe ni ó tún gbé sí. ṣé ìwà jẹ́ gẹ́gẹ́ bíi tíra kẹ́ fi kùránì tẹ̀sán sí mọ́ṣáláṣí yọ káwọn èèyàn àkẹ́kọ̀ọ́ kùránì púpọ̀ sí káyẹ̀ lè mọ tìláwà. yẹ̀pẹ̀tẹ́ ló fi wo sẹ́ eruku mọ́ṣáláṣí báyìí ni yóò gbèsè èmi ti rí mọ́ṣáláṣí tí irú ẹ̀ wà. hadith anabi ni man ata arrafa fasaddaqahu bima yaqul anabi lẹ́ni kẹ́ni tó bá lọ bá ìyẹ̀wọ̀n wò tó gbà pé nǹkan sọ yìí òdodo ni faqad kafara bima unzila ala muhammadin ó ti ṣe kẹfẹ́rí ní ti ọlọ́run fìlà anabi ẹ̀bí sọ wà nù musnadu al-imam ahmad rahimahullah ta'ala fal hadith ẹ̀rọ àdìsá ń sàlàyé fúnra wa yẹnìhà anil umuri lẹ́tì tamasu dọ̀rọ̀rì yàtìl hams. àwọn nǹkan márùn-ún tá a ní ó ṣe pàtàkì tẹ́sí wá bàbàrà rẹ̀ tẹ́sí wá fi rinlẹ̀ àwọn nǹkan tó wà ní hadithi yìí ti ń fọwọ́ bà alákọ̀ọ́kọ́ ni àdín àdín ẹ̀sìn rẹpẹ́ ni tí tí ń lọ́dọ̀ babaláwo ń bẹ́sẹ̀ ẹ̀jẹ̀ àbí ó bẹ́sẹ̀ ẹ̀jẹ̀ bákan náà wà nínú ẹ̀mí ìbára ẹni ni ẹni tí ń jẹ́wọ́ ajá wàlà ákìl bákan náà làákàyè wàlà èrè ìjọba lọ́àbí pàápàá jùlọ ìyẹn níbi ìsìn náà. ba jọnmalu a bi jẹ ni walimaali a bi dúkìá fún wa fẹyàkunu n'a yi fi irshad yẹn pé ìmọ̀ àtakò nǹkan yìí tẹ́sí ní kámọ́sí ìtúlágbá ni ó gbọ́dọ̀ jẹ́ ìtúlágbá torí pé wàá ba ìgbésí ayé ọmọnìyàn jẹ́ àtẹ̀sìn jẹ́ ni. wàá náà yú ìgbà tẹ́sí kọ̀ fún àyè yẹtẹ́dẹ̀ tahrim tẹ́sí bá kọ̀ nǹkan fún yàn ìpínlẹ̀ kíkọ̀ fún ni haramu nìkan ó jẹ́ àfi tábàárí tó yí kónú haramu ọlọ́ni wàlá tẹ́kọ̀rọ̀ bù zina ẹ má sùnmọ́ kínni zina bàtọ́lọ̀ kọ̀ fún akínú òjẹ́jẹ́ mọ́ haramu ni ẹ má sún mọ́ zina gbèlè pẹ́ dédìé afánikawo láwùsí kura nílò yẹn nítorí lágbára ni ebi ẹni ẹ gbọ́dọ̀ súnmọ́ gbèlè pẹ́ ṣe kínní pẹ́ ṣe gbogbo lẹ́kùn tí ó lè dìsíbi zina lẹ́sìn tì mọ́ obìnrin olóbìnrin. obìnrin àtọkùnrin wọn ṣe kí ni la yakhluwanna rajulun bimra'atin illa ba'dil mahram ẹ̀yẹ kan gbọ́dọ̀ wà pẹ̀lú obìnrin tí ẹ ṣe tí ẹ ṣe kíni eléwọ̀ rẹ̀ àbí kéléwọ̀ rẹ̀ kọ́ pẹ̀lú ẹ̀ ẹ tilẹ̀kùn mẹ́rin bíi kẹtẹ́nìkan orí kìí sàǹtì rẹ̀ kìí ṣe àbúrò rẹ̀ kìí sọmọ rẹ̀ kìí ṣe ìyàwó rẹ̀ kìí ṣe màmá rẹ̀ wọ́n ní akẹ́jọ́ mọ́ra wá rí ni ìwọ ni ìyẹn náà ló fà àṣeléwọ̀ fún kó máa kan dúdú kó tọ́ gbogbo ẹ̀ kó máa fi hàn síta anabi muhammed asala ayéwọ̀n ìmọ̀ra àti ó ní èyíkéyìí obìnrin ìsátọ́ra asọ́bàtìbàkúrọ̀ tó lo pẹ̀fún fàlà tashhadna al-isha al pé tó wá lo pẹ̀fún tó lè wò kó yà mọ́ akírun pẹ̀lú wa ẹ̀rí sáàjọ kí kọ́mọ́ wa kọ́ wá tọ́ gbogbo ẹ̀ wọ́n á nu hadisi mi pé ní ìyókèrè obìnrin tó lo gbogbo ẹ̀ tí wọ́n á yẹn lọ láàrin àwọn ọkùnrin láàrin ìta ẹ̀rí oníṣìnà ni ẹ̀sìn dí gbogbo ẹ̀ bákan náà lóbìnrin ò gbọ́dọ̀ máa dá lọ ìrìn àjò láì sí eléwọ rẹ̀ pẹ̀lú ẹ̀ torí pé nu fìtínà tí ó máa bí òun náà lélẹ̀ kálíbà àpọ̀rọ̀ lágbára ni alìsílámù dínú sídìkín láàmú wáyé ẹ̀sìn òdodo ni fàlà yòókèrò dajjalina wal mushawidin ẹ̀sìn yóò fààyè gbà kó púrúfù iṣẹ́ àwọn èèyàn bíbí àwọn èlé ìtànsọ yìí àwọn wọ́tẹ́wọ́tẹ́ wal mushawidin bẹ́ẹ̀ tí ó lo gbogbo ẹ̀ tí ó mọ fún gbogbo ẹ̀ tù tí ó sọ́ra rẹ̀ dẹ́bọ́ra ìtọ́jà nǹkan lójú ká àfa tó gbóná ní ìsìlámù àbúrò jàkújàkú bá wọn irú àfa ò tó wá gbóná níbo ló gbóná sí ṣé ìmọ̀ àdìsí ló mọ àbí kúránì ló wà lágbárí ẹ̀ kéèyàn máa jóná káwọn bá tán èyí lé wojú ẹ ojú ó kàn máa yóò máa pẹ́ ní kí ni sà kí ni ń fà gbogbo yẹn ìsìláàmù fọwọ́ sí. wàdínù tọ̀hárà ẹ̀sìn tó mọ́ ní ìsìláàmù kò fẹ́ dọ̀tí wà nẹ́sà ẹlẹ́ gbogbo ẹ̀ tó bá ti rí ẹ̀ gbogbo lé wọn náà bí jàǹkárì wọ̀ ń so gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn náà ilé babaláwo ká ní ilé ta ni ilé ta ni ilé àbámọ́ tí mo dé mọ́ bọ̀ náà ni àìlè ìṣẹ̀ àbámọ́ ó sọ gbogbo ẹ̀kọ́ bíi ẹ̀kúsanrí gbogbo ẹ̀ òǹdè ìyàdí ẹ̀bẹ̀ lẹ́fí ń rú lórí ká àtúrádé kú léwọ̀n ìgbà tí èsè lé tí èsè gbalẹ̀ eléyìí kìí ṣe tẹ́sí mú wa o falayaridọ kasibalimán biturukiri wasika islam ò fẹ́ kó yẹ pé bí tí ó ti yẹ ó ti máa rówó ọ̀nà dọ̀tí ni islam ò fẹ́ wàlúfà ìṣàtúlù mọ̀nkárà àbáwọn fáìṣà tí ó dá ìbòlẹ̀ yìí ṣé òlẹ̀ yẹn ṣe pátá pàpíkẹ́tẹ̀ tẹ̀ sí mu wa wọ́n sì máa máa máa kiri promo lọ́wọ́ á jó lórí ta lọ́wọ́ àwọn aṣọ kásọ gbogbo ẹ̀ ló máa wẹ̀ á ń gbẹ sórí kíní ọmọ àjò iṣẹ́ òlẹ̀ yẹn ṣe à ń tẹ̀lé wọn lórí káàkiri ìsìn ni ìwọ lọ́wọ́ á jó fún wọn ara tí ó mú yẹn lọ́ fi ìsìn náà nánu láàmú fáwọn iṣẹ́ ìdọ̀tí báyìí wàdínú jídùn wàdínú jídù ẹ̀sìn seriousness ni islam wáyé falayarudọ́ akadá amuwali nas biturki illa biturki nàfíà kò fẹ́ kéèyàn gbowó lọ́wọ́ yàn ayọ̀ àfọ̀nà tó tọ́ kò fẹ́ kéèyàn fi gbowó yẹsẹ̀fídù mí nìhá tọ̀ràfà ọ̀nà tí yẹ pé pààtì méjèèjì ó jọ sàǹfààní ni òun tó fún ẹ lówó láǹfààní kẹtọ́ bá yẹ kí ni tọ́ fẹ́ ṣe fún ìwọ́n tó fi ṣe nǹkan kọ́ ọ̀nà láǹfààní àǹfààní ò sì gbọ́dọ̀ jẹ́ tẹ́sí fi ọwọ́ sí. nígbà tó ní ọmọ oṣẹ́ fún yẹn ìwọ́n wá fún ẹ lówó ìwọ́n mọ ojú àmàlà owó àràmù lọ́gbà àǹfààní ò lẹ́tọ́ wá òun òun ló fọ́ ọ̀sán àǹfààní bọ̀ tí wọ́n bá tiẹ̀ jẹ́ tó tó bá lọ gbà pé ntọ́ sọmọ òdodo ni ó wọ gàù àìsègbà lásán kó tiẹ̀ wá dọ̀ rẹ̀ fìtínà kí wọ́n láǹfààní tó ń rí wọn ti akọ́dà àfa àwọn tuntun já mọ́tò mi ẹ̀tọ́ àwọn oṣẹ́ kí ni ó já àkídà tẹ̀lé kí ni ní bàjẹ́. amọ̀lì mọ̀náfi olùmọ̀ àrọ́mà ẹ̀ wàá tó láǹfà tó yẹn lẹ́nu ìsọ̀kẹ́ nǹkan yìí àjọ láǹfà láàrin ara wa nìbó yóò wéèlé àbí kankan àjọ láǹfà. ẹ̀ ráǹfà ń tẹ́ pé wọ̀ náà tẹ́sí òfin ọtí fàlàyé àtẹ́rì fún mi ha islam wàlàyé jẹ́ lọ́la àsámánà wàlàwàsánà àǹfààní nǹkan ìwọ̀gbà àǹfààní wọ̀ rí lápẹjọ ìsìn ẹnìkan ṣe sí nílùú wa kó fún obìnrin alágbèrè ó lọ náwó àti àǹfààní wo ni wọ́n rí àmúra àǹfààní lára rẹ̀ àgbà tí mo súnmọ́ ọdẹ báyìí báyìí báyìí báyìí ẹ̀ka sọ́ra àǹfààní nù àbí owó ọ̀gá ọlọ́dọ̀ ọlọ́ owó ọ̀gá oníyẹ sàǹfààní bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń tọ́tí lẹ́yìn kówó fún kò sàǹfààní kankan táwọn méjèèjì rí. wọ́n ní ìdàkánná tá a rí ìlú mú òrìmù ń kárọ̀ tó yẹ pé gbogbo àwọn nǹkan tá a sọ lẹ̀ yìí èèwọ̀ ni wọ́n jẹ́ èèwọ̀ ni iṣẹ́ aṣẹ́wó èèwọ̀ ni mọ́lú ajá èèwọ̀ ni mọ́sá babaláwo falcukudu lẹ́tì tawasọ́lá iléyà muharro túsìlù iléyà muharromatun bàtìlà ẹgbẹ́ gbogbo transaction ìtakókó owó bó láti fúnra lówó tí ó wà sún wa débi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìwọ̀ ló ló jẹ́ ìwọ ni. wàmọ́ tàrọ́tàbà àléhà mi kásìbí fàwọ́ haram gbogbo iṣẹ́ téèyàn bá ṣe látara nǹkan yìí wọ́n bá sọ díṣẹ́ iṣẹ́ ìwọ ni. fanayu ṣáàrì yẹ̀kítẹ́dẹ̀ tàhárìmá wàlfàsáàdì tí ọlọ́run ọba tó gbófin ẹ̀sìn kalẹ̀ bá lọ pé nǹkan báyìí ẹ má dédé ẹ kí lágbọ́yé kí ni ìdájọ́ nǹkan yóò jẹjẹ mọ́ èèwọ̀ ni nígbà tó bá ti jẹ́ wọ̀ ṣé dáadáa ló jẹ́ láwùjọ nàbí ìbàjẹ́ ìbàjẹ́ ni àìpẹ́ ntọ́nà bá ti kọ̀ fún wa èèwọ̀ ni ìbàjẹ́ ló sì wà ń jẹ kódà bí ìbàjẹ́ ń wò fi ojú hàn sáwà torí pé ọlọ́run ní ilé wa sá ń dín nǹkan àbí kó yẹ pé nǹkan wọn ò dání olóòtú ní a máa ṣe nǹkan àbí kó jẹ́ pé nǹkan ń dání kódà kí la ká èdè wa kó mọ̀ lè pa bá dáadáa tó wà mí. gbogbo eléyìí ni mùsùlùmí gbọ́dọ̀ kọ́ yé ká máa mọ owó ẹni tí ń ṣiṣẹ́ bí lẹ́yìn tí ń ṣiṣẹ́ rí torí pé tó kẹ lómi lẹ́ni ni pé à lówó ń bẹ̀. àyẹ̀wò wa ka àwọn nǹkan yẹn ká ìdá mọ́ kọ́lé ọtí lọ káàkiri ilé tẹ́tẹ́ ilé aṣẹ́wó tí ò níye bẹ́ẹ̀ làwọn wọṣẹ́wọṣẹ́ náà dúró náà ń pọ̀ sí náà ń pọ̀ sí báyẹn dé ń kéwú bẹ́ẹ̀ lọ yẹ kí nǹkan yìí máa tán lẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ kọ́ máa bá ikú náà ké ìdí ẹ̀kí nídìí ọgbà fana ìtò náà tó lọ́ ń ṣe nù. àwọn baba aláwo tẹ́ ẹ pa àwọn òde ẹ̀dá kan mọ̀ sí bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ máa kùnrin sáà kéèrí pé nǹkan yìí o ẹ burú ni o bẹ́ẹ̀ làwọn tó dá nǹkan mọ̀ náà tó láwọn dá nǹkan mọ̀ tí wọn náà dá kan mọ̀ nínú ìjọ ìwọn tọba atakọ wọn lẹ́nu ẹsẹ bá fa náà ń ṣe bá ń ṣe ń rí àwọn nǹkan báyìí lọ́dọ̀ tiwọn tó burú lẹlómi ń ṣe lẹẹlọ rẹ tó pé tó lọ́ra rẹ mẹsìn náà ń ṣe ẹ bá gbọ́rọ̀ yìí oríṣiríṣi lẹmọ rí ẹrí yóò jẹ babaláwo yóò jẹ kọrin yóò jẹ mùsùlùmí ni aborí èèyàn ọbẹ kìnìkan ọbẹ kìnìkan ọbẹ fi sọgùn tí ó yẹ gbé káàkiri. bá mu ni gbogbo ẹni tó bá ṣe nǹkan míì ní í ṣe kọ́lá kókóra rẹ̀ lẹ́sìn ọ̀nà tí ó rìn òkè sọ́nà ẹ̀sìn ọ̀nà ṣètọ́ni ni. جاء في بعض روايات الحديث أني نينو روايات ميتوا في حديثي هو عم يقول وثمن الدم أتوجه أي الدم المسفوح يقول إجتا ممكن إجتا ودالمه كما في سوق ana ti dɔn bɔrɔ ɛri ɛjɛ lata èèwọ̀ ni o bíyàn dùn kan ẹ̀jẹ̀ tó bá gbà ń bẹ̀ wá pé ní ìwọ̀n fi ṣe bísíǹnẹ̀sì gbogbo tó bá wò ó ṣe ni. wàmínú alimọ̀síhùn mìmbádà ni sọ̀hí lèlmarid. wọ́n ní bẹ́ẹ̀ náà ìgbà tó bá tó wọ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ tá a gbà lára ẹnìkan tá a gbà sára ẹnìkejì. ẹnì yóò nídìí ẹ wà lọ́ra ẹ̀jẹ̀ wa ẹ fàbẹ́yìí haram ẹ ní irú ẹ̀jẹ̀ yìí ká máa ta ìwọ̀ ni. ẹ̀jẹ̀ tábà fún yẹn àti sọ̀rọ̀ tó jọba yìí rí ẹ̀jẹ̀ tábà fún yẹn agbọ́dọ̀ fi tàbárò òní ẹ̀rí kò gbọ́dọ̀ jẹ́ ń tá ta kò gbọ́dọ̀ jẹ́ tí ẹni tí a ìròyìn ọlọ́run ní ara rẹ̀. mẹ́nu wà lákìní ìdá tó rọ ilà ilé ilmarid á ní èèyàn gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ní aláàárẹ̀ ó wà fọ́ọ̀sì pé ká wá ẹ̀jẹ̀ fún nípa rírẹ̀ tó rẹ̀ a ó lè lè amaliyat àbí wọ́n fẹ́ ṣe operation fún fàdáfọ̀ ilẹ̀ ìwádùú fi jẹ́ ìsún min ajílẹ̀ dọ̀rùmùrọ̀ àwa arẹ́jẹ̀ àwa káàkiri ṣùgbọ́n ẹnìkan ló fi tòun lẹ̀ ṣùgbọ́n ó gbowó ni aláàárẹ̀ àárẹ̀ ẹ̀ ti ń pọ̀ sí ọ́nà ẹ̀ tètè wẹ́jẹ̀ wá pé ó ti ń lùsì ẹ̀jẹ̀ bí ẹni ọdún láti ṣe àtìkọ ẹ̀jẹ̀ yìí ti ń jáde ẹ̀sẹ̀ rìpléètì ẹ̀ pẹ̀lú mi o ẹ̀rì àbáfẹ́ ṣe operation fún nídìí ẹ̀jẹ̀ ó tẹ̀ nídìí urgent operation tẹ̀ gbọ́dọ̀ fífalẹ̀ àwa àríjọ ẹni tó fẹ́ ta tiẹ̀ lọ wọ́n ní nírú situation yìí àásanwó kára min ajile dọ̀rú rọ̀ torí pé necessity ni ó ti di dandan báwọn ó ti pọn dandan tí a bá fẹ́ jẹ́ kí nǹkan jẹ́ sábà bí n tí ènìyàn fi dégí ni tó fi lọ. wal ismu innama huwa ala al-akhir nígbà kò wá ní jẹ́sẹ̀ fún ẹni tó rà á mọ́ torí pé necessity ló sọ débẹ̀ ṣùgbọ́n ẹni tí ò lè fi tiẹ̀ lẹ̀ lásán tó wá tó gbowó lórí ẹ̀ onímọ̀ jẹ́ kínní onímọ̀ jẹ́ lẹ́sẹ̀ torí kó ta ẹ̀jẹ̀ walaysa ala al-batil lil-iwad li-hajati aw darurati ithm. a ní ẹni tí òun wá fi tí ó ná tí ó rà li-hajati nítorí bùkátà tó sún ẹ débẹ̀ aw darurati àbí lẹ́pẹ́ wọn rọ́nà àbáyọ míì mọ́ kò sí ẹ̀ṣẹ̀ fóun kò sẹ́sẹ̀ láàrin yìí tí ó rà wọn. وقد أصدر في هذا مجلس كبار العلماء قرارا أنا مجلس تامسي كانسو أما فاقبا نلو المملكة العربية السعودية أتي مو ديشا كجادي أتني ديكليريشا كالولي ذكروا في هذا التفصيل في حكمه ألا لا يتا صنبا داجو dókítà ẹ̀jẹ̀ yẹn náà ti ṣàlàyé ẹ̀ síbẹ̀ pé nínú tí yóò tún máa jẹ́ ìwọ̀ ni pé owó ẹ̀jẹ̀ yẹn pé kéèyàn fi ẹ̀jẹ̀ ẹ̀lẹ̀ kó dé kíni wáyé pé yóò tà. ṣùgbọ́n tó wá ra nǹkan lára pé kò rọ́nà míì tí àárẹ̀ nìyẹn ti ti gba kí wọ́n sáré wá ẹ̀jẹ̀ fún òun ò ní jẹ́ ẹlẹ́sẹ̀ lé situation. bẹ́ẹ̀ náà lẹ̀jẹ̀ táwọn èèyàn gbà tí ìtẹ̀jẹ̀ ara wọn bóyá ẹ̀jẹ̀ ẹran kan pé ìyẹn tó wá ń ta sílé náà tí ó sì méjì ń bẹ ìwọ ni tó jẹ kí mùsùlùmí kí ó jìnà sí kó má dé ìdí ẹ̀ àwọn eléyìí náà jẹ nínú àwọn òwò tí àṣeléwọ̀ tẹ̀sí ò fọwọ́ sí kí a fi kún àwọn yìí tá a ti sọ tẹ́lẹ̀ lẹ́bẹ̀ láti máa rí pé mùsùlùmí ìgbàláyò sí pé kó kàn wò kéhàn pé tó bá wù mí lówó náà ní màdé kí ni ní máa ṣe kòsìbí kówó sáti wọlé ni ó gbọ́dọ̀ wò pé kílẹ̀sì sọ pa tí mo fẹ́ ṣe ọ̀nà kanu níbi òwò tábàtọ́ wà ní pé òkè ẹ̀sìn sọ pé nǹkan yìí dá kó tún wá kó sí fáàdì àwọn ìròyìn bí ó ṣe kéde bí ó ṣe mọ̀ sí ó tó àkàn ṣùrùtù náà ṣùrùtù àti ṣe lálàyé díẹ̀ sókè fún wa nígbà tá a bẹ̀rẹ̀ kìtàbùlù bòyó ọ̀yìn àwọn kọ̀ǹdíṣẹ̀ tó gbọ́dọ̀ dé lẹ́yìn ìgbà pé nǹkan dá ẹ̀rí torí àwọn ìta sọ lónìí kò tiẹ̀ ní di pé àwọn òyìnbó kò tiẹ̀ kọ́kọ́ dání sábàárì tó dá àwọn condition tó dé sáwà la ní ṣé àwọn ìta fẹ́ta ṣé kìí sọ ní okùnkùn sáfẹ́ mi tàn yàn jẹ́ ó wùdọ̀ tó wá ní sifan tó yẹ kó wà láàrin lórí kí sifan tó lè bá ẹni tí ó máa tajà wà ní mo àtẹni tí ń rajà àbí kéèyàn yóró tọ́ kó já lámà náà kó mọ̀ tí ń figbá kan bọ̀ eléyìí lèyìn ó fi jẹ́ mùsùlùmí gidi asọ́fún wa pé kìí ṣe kákírun kágbáwẹ̀ nìkan ni gbogbo kátàkárà wa náà ló ń tẹ́sí dáṣe ni tàbí jẹ́ mùsùlùmí gidi gbogbo eléyìí náà la gbọ́dọ̀ lákàkú fún mi bá bi ọ̀rọ̀ ọlọ́dún tó kọ́ òdòkó lò fèsìlímì káfà.